الحمد لله الذي حرم على العباد أكل أموال الغير على وجه الباطل وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسر سبل الحلال لعباده وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم يقول الله عز وجل يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا عباد الله dájúdájú oníkálukú wa inú انو rẹ̀ ìjókòó rẹ̀ ìrìn rẹ̀ àtàìrẹ́bìkan rẹ̀ oníkàlùkù ńlá kàkà wọn ń gbìyànjú lórí àti kó nǹkan lé ayé ìjọ ọmọbẹ nínú wa ẹni tó ń gbìyànjú àti kójọ lọ́nà tó tọ́ ó sì ń bẹ nínú wa ẹni tó ń gbìyànjú àti kójọ yálà gbọ̀nà tó tọ́ ni àbí èyí tí ò tiẹ̀ tọ́ oníkàlùkù lẹ́yìn ìgbà tó náà bá bá wá fún ṣe tó bá rí nǹkan kan kójọ nínú nǹkan lé ayé wọ́n á máa dáàbò bo tí wọ́n rí kójọ yìí wọ́n á fàlàáfíà wọn dáàbò bo wọ́n á tún mú nínú dúkìá wọn tí wọ́n fi dáàbò bo subhanallah nítorí pé kálukú máa ń pè kọ́ ọ̀rọ̀rùn láti ní torí ẹ̀ ni wọ́n ṣe fọwọ́ ẹ̀ hẹ́ mu lẹ́yìn ìgbà tí wọ́n bá ní tán bẹ́ẹ̀ ni nítorí pé ọmọ èèyàn nínú ròyìn tó lọ́wọ́ bá fi ròyìn rẹ̀. òun náà ike pé wajama'a fa aw'a nínú àdámọ́ mìíràn òun náà ní pé ńgbà tó bá rí nǹkan kójọ nínú kálí ayé kìí fi sí tí o fi rọrùn fún nǹkan yẹn láti sá lọ́mọ lọ́wọ́ nígbà tó bá rí kójọ tán yóò tún da sínú àpò yóò wá so ẹnu àpò yẹn lé dáin nítorí kí n torí ọmọ bá sá lọ́mọ lọ́wọ́. nínú ìgbésí ayé wa a mọ̀ yín pé ahọ́n àtẹnugan a máa jà ọ̀rẹ́ àtọ̀rẹ́ a máa jà ọkọ àtìyàwó a máa jà ìyèkan sí ìyèkan wọn a máa jà katukpọ rẹ̀ sọ̀rẹ̀ alámúlétì sálámúlétì torí ẹ̀ nígbà tí èdè bá wá ṣẹlẹ̀ láàrin ẹ̀ méjì sínú àwọn lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa wo apá kan nínú wa láti fi ìpalára láti fi dápà sára nǹkan ní ẹnìkejì yóò máa wo bí kò bọ̀ kan nínú dúkìá rẹ̀ jẹ́ nítorí kí ìrántí eléyìí ó lè bá ṣẹ́kù lórí ẹni tó ń ba dúkìá rẹ̀ jẹ́ ó lè bá àjẹ́ yí pé yóò máa wò yóò máa rántí ọkàn rẹ̀ yóò máa bàjẹ́ gbogbo gbà sàṣẹ èèyàn sì ní ba dúkìá ọmọlàkejì ní ìgbà tí èdè ìyédè bá ń bẹ láàrin wọn tí àìgbọ́ra ẹni yé bá ṣẹlẹ̀ láàrin wọn tí ó wàá padà wá túnṣe lẹ́yìn ìgbà táwọ̀ bá tán tí èdè ìyédè tó bá pẹ́yìn dà ẹ̀sìn Islam ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlà ẹ̀sìn ìmànà tó ṣe àlàyé ìwọ kálukú. tí o sì fi gbàkan bọ̀kan nínú rárá tí o sì gbà bí ti wulẹ̀ ó kéré ma igbe kẹ́nìkan kó dìtẹ̀ sọ́mọ́lá kejì àbí kó tiẹ̀ bá dúkìá rẹ̀ jẹ́ àbí kó tiẹ̀ kó ìnira bá nǹkan àní rẹ̀ àbí kó mú ìbànújẹ́ wọnú ọkàn rẹ̀ lágbọn nǹkan àní rẹ̀ ó sì léwọ́ lórí àwọn èèyàn nígbà tá a yọnu síra wa ni. àbígbà tí à ń bínú síra wa nígbà tí ìrẹ́pọ̀ wà àbí ìgbà ìjà ń bẹ Islam ṣe léèwọ̀ lórí wa láti náwó ọ̀bàjẹ́ sí nǹkan ni ọmọlàkejì Islam ọgbà kọ dáná sunlé ńlé gẹ́gẹ́ bí o ti ṣe gbà igbe kó lu ẹran ẹlẹ́ran pa kò sì fọwọ́ sí rárá kó kówó olówó kọ́ ọ lọ jẹ́ islam ọgbà bẹ́ẹ̀ torí ẹ̀ ni ló ṣe sílé wọ̀ fún wa gbogbo ọ̀nà téèyàn rìn téèyàn fi ba dúkìá onídúkìá jẹ́ èèwọ̀ ni gbogbo dúkìá onídúkìá tó o bá sì fi lè bàjẹ́ tó o ṣe sábàbí kọ́ parun òsì tàbí ṣùgbọ́n pọ̀ san padà islam mọ̀ ní tipátipá yóò fòrò ẹ̀mí ẹ̀. E títí tó fi san dúkìá yìí padà nítorí wípé ìwọ náà ní fẹ́rù rẹ̀ fórí ara rẹ̀ ìsìláàmù náà sì gbà kó fírù rẹ̀ lọ́mọlàkejì rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ sábàbí tí dúkìá onídúkìá ó fi parun ẹja lonítọ̀hún sìn wọ́n sì sọ fún yín pé ẹja ó ń bùkátà omi láti sẹ̀mí ìwọ wá láǹfààní àti báwọn mójútó oníjọ́ kan. ọwọ́ ni wàá sì ṣe wàá ṣèjà lójú wàá sì mú kí ìparun ọba gbogbo ẹja rẹ̀ ọwọ́ sínà fún omi gbogbo omi tó wà nínú báàfù ẹja omi wa da tán àwọn ẹja wa ń bẹ bẹ́ẹ̀ láì sómi lọ́dọ̀ wọn àwọn ẹja wọ́n fi bẹ̀rẹ̀ sí ní èyí tó kúkú lọ́wọ́ òrùn burúkú kò sì sómi lọ́dọ̀ wọn ọlọ́fẹ́ ṣe já lójú Islam ó ní túláàsì wàá san dúkìá rẹ̀ padà fún ọ kò sí tàbí ṣùgbọ́n adìẹ lèyẹn ń sìn ọwọ́ àfihàn síbẹ̀ ọwọ́ àsílẹ̀kùnlẹ̀ fáwọn adìẹ ọwọ́ à ń júwèé ibi tí kálukú ọgbà fún wa ètí ọgbọ̀tún ètí ọgbòsì ètí ó fò sálọ gbogbo wọn sá sálọ. wọn abiọlé rẹ wọn lọ mẹni tó sílẹkùn tádìí ẹ fi sá lọ ọba dúkìá dúkìá jẹ nìyẹn kò síbi tó gbà lọ kò sí tàbí ṣùgbọ́n pé wàá san padà bẹ́ẹ̀ náà ni wọ́n so ẹran mẹ́lẹ̀ bóyá kùtàn ràkúnmí màálù wọn wọn fi jẹ ni àwọn ẹranko náà ẹjẹ àwọn náà máa lọ lọ́wọ́ wá kò sí kò sí kò burú gbogbo owó àwọn nǹkan tó túlẹ̀ náà ló gbọ́dọ̀ san lábẹ́ òfin ọlọ́run islam ọgbà wípé torí pé ọfẹ́ dẹdẹ má ọfẹ́ dẹdẹ ehoro ó sì fẹ́ dẹdẹ ejò àbótí ẹ̀fẹ́ dẹdẹ òkété tó ń jẹ ń jẹ kú jẹ ní àwọn kan ti wá lọ dúró lápá kan nínú pápá ẹ̀yin yòókù dúró lápá kejì ẹ wá sọná sí pápá yẹn pápá yìí tẹ́ ń sọná sí ẹ sì mọ̀ pé tòsí ilé àwọn èèyàn ni ẹ mọ̀ pé tòsí ibùgbé wọn ni ẹ wá sọná sí tán wọ́n wá túlẹ̀ máa sá ti rí i pé ọwọ́ tí náà yìí fi ń jò kò sí tàbí ṣùgbọ́n ipò lè nawọ́ bá dúkìá ń dúkìá ó lè mú ilé ńlẹ́jọ́ àwọn wa túlẹ̀ wọ́n sá lọ bí ìgbà tó ṣe pé àwọn olóko tiwọn tó dáyàtọ̀ gédégbé sókọ bàbá wọn eléyìí tí wọ́n tọpasẹ̀ rẹ̀ tí wọ́n fi kó wọn ní ìgbà tí wọ́n bá ba dúkìá dúkìá jẹ́ àbí wọ́n gbàgbé ni ṣebí torí ìwọ náà bá dáràn ló ṣe lóko tiẹ̀ lọ́tọ̀ tó yàtọ̀ sí ti bàbá rẹ̀ nígbà tó bá ti sọ náà sílẹ̀ ńlẹ́ sílẹ̀ ńlẹ́ jóná nítorí àtẹnujẹ tí ó pọ̀ ọfẹ jẹ mọ ọfẹ jẹ woro ọba kúkú jó wọn lé kalẹ̀ náà má sì mú ọ ọba di ìyàgàn kútààrà àbí tó bá da lágbọn ní kíákíá àbòsì di kirikiri ní wàrà ń sèṣà nítorí wèrè wa náà lójú ọ̀daràn yẹ kó rí ìsìláàmù ọgbà kẹ́nìkan ṣe sábàbí tí ó fi ba dúkìá dúkìá jẹ́ wọ́n páàkì mọ́tò kalẹ̀ wọ́n wá ló ń sun pápá nítorí pé àwọn koríko tó wù ní àyíká ilé rẹ̀ ń dán ọláàmù ọwọ́ afọ́nufọ́ra gbàgbé ipe epo ba epo petrol tí máa bẹ nínú mọ́tò a kọ̀mọ̀fẹ́ gbóòórùn náà bí ti wù ló kéré mà ọwọ́ adáná sí pápá mọ́tò wa mọ́tò wa kẹ́fìn iná ti ń jò pẹtrol wa gbiná lára mọ́tò. mọ́tò bá di kó gbiná lọ bá túlẹ̀ pé ń ro pé yóò di bẹ́ẹ̀ o ìgbà lérò pé kí n jó wọn mọ́tò náà má ti palẹ̀ rẹ má ntójú rẹ wá náà lójú ọ̀daràn rẹ ó rì ìsìláàmù àgbà bíi tí wòlé kéré má kó ní mángò mángò mango náà sáni mángò lọ́wọ́ máa káká wọ́n ká wọ́n máa sọ̀kòlú àwọn gan ò ní bìlà wípé àpadàbọ̀ sí òkò yìí ọmọ lè fún àwọn lórí nítorí pé àti sọ̀kò láárí ẹnìkan ọmọ ibi tí wọ́n bá nígbà tí wá sọ̀kò òkò ń bọ̀ fọ́ lórí tààràtà á ní kí ló ṣe sábàbí torí rẹ ní ẹ máa bú mi pé máńgò ló kó bá mi torí pé iná àwọn aláwọ̀ á ti torí rẹ̀ láwọn á máa sọ̀kòlù àwọn èèyàn látàrí pé ọ̀fẹ́ ká mọ́ngò ò tiẹ̀ ní bìlà pẹ̀lú pé àwọn ẹni ẹlẹ́ni jókòó nítòsí igi tó ń sọ̀kòlù ò ní bìlà pẹ̀lú pé lé olólè máa ń bẹ́ nítòsí pé ọba ní báyìí ló kọ́ ọ lọ tó bá gba bòmíì tó lọ fọyàn lórí inú ilé tiẹ̀ ńkọ́ tó ọba ní báyìí ló kọ́ ọ gbà tó bá gba bòmíì tó lọ fọ́ ntọ́ ọba ti fọwọ́ ara rẹ dá ọba ti palẹ̀ rẹ ma ìwọ lọ fọwọ́ ara rẹ wá o kì í wá sí pọ́ dáràn ta àwọn agbọ̀nràn tó wọn máa nítorí mángò náà tó òkò tó sọ sókò tó sọ tó kàn lórí náà ọlọ́pàá mu wọn náà gbórí rẹ lẹ́kùn afọ tí wọn bá fọ lórí tírú tó sẹni ẹlẹ́ni bá sí ọ ò ní pé wọ́n ṣe fọ ọlọ́pàá mu torí délé Islam ọgbà bíi ti ó kéré ma kéèyàn torí kọ́ lọ́ọ́ ba dúkìá jẹ́ kọbẹni ẹlẹ́ni kọba aláwọ̀ jẹ́ kọbẹni ẹlẹ́ni kọba alálàáfíà jẹ́ nítorí àtẹnujẹ islam ọba ni wọn paaki mọ́tò kalẹ̀ onímọ́tò ìrònú bó ń ṣe jẹun ìrònú bó ń ṣe bọ́mọ ìrònú bó ń ṣe bọ́yàwó ìwọ wá ní mango tó wà nítòsí kaṣú tó wà nítòsí à ó tiẹ̀ ti pọ́n ọwọ́ amú òkò ọwọ́ mango adúpẹ́ fọlọ́ mango jábọ́ ṣùgbọ́n nígbà tó kó ń bọ̀ ńkọ́ ó tún kó mángò méjì ó kó wọn lẹ́yìn àtọ̀ sí etí wọ́n tájẹ́ẹ̀tì àtòkù àti mángò wọn wá jalu gíláàsì mọ́tò àwọn bá fọ́kalẹ̀ ọba túlẹ̀ pé bo àwọn náà lé ọmú ni kò síbi tó fẹ́ sáwọ̀ torí pé kí ni dúkìá tiwọn bó ló ṣe jẹ́ tí wọ́n ti torí àtẹnujẹ tiẹ̀ alájẹ ẹ̀bọ́kọ̀ gbójú rí ẹnu àsìdákẹ́ olójú kò mú ọ lọ ọwọ́ àtìtìtorí àtẹnujẹ tiẹ ọmọ àwọn dúkìá jẹ kò síbi tó sá lọ òtó bẹ́ẹ̀ wọn ò ọ̀dà torí di eléyìí Islam wọ gbà kẹ́nìkan ba tọmọ ọlọ́mọ jẹ́ kẹ́nìkan ba dúkìá dúkìá jẹ́ nítorí nǹkan kan torí ẹ̀ tí èèyàn bá jẹ́ ni tó ṣe wípé ó ń gbé àwùjọ ọ̀ràn ló má bá àwọn èèyàn ní nǹkan àní wọn jẹ má náwó ọ̀bàjẹ́ sí dúkìá dúkìá má sì pa ẹni ẹlẹ́ni lẹ́kún àrídùnnú ọmọlàkejì rẹ má sì sọ̀kò ìbànújẹ́ sí i ọ̀dà àkọ́dà tí ẹ̀tọ́ lọ́wọ́n bá fún un ọ̀wá ní ìbàjẹ́ káma wá wú ọ̀ràn lábẹ́ òfin ọlọ́run pé n tó wú ọ lọ ṣe àrà tó wú ọ lọ dá òsì ń tọ́jọ bẹ́ẹ̀ wàá dá dúkìá dúkìá padà fún irú ètò ọ̀bàjẹ́ náà lọ́ọ́ dá padà àìkò ní irú rẹ̀ tó lè dá padà wàá san iye tó wù rẹ̀ bá jẹ́ iye kí iye tó wù rẹ̀ bá jẹ́ ó di gbèsè lé ọ lórí ọkọ àti ìyàwó lọ́jà ọkọ wa lọ síbi tí àwọn nǹkan ní ìyàwó wà bí àwọn àwo tó lè fọ́ àwọn fúláṣkì tí máa fọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́kọ bá bẹ̀rẹ̀ sí ní rí wọn bọ́ lọ́kọ̀ọ̀kan nínú kọ́bọ́ọ̀dù ìyàwó. ẹsẹ̀ ń sọ wọn mẹ́lẹ̀ ń fọ́ wọn mẹ́lẹ̀ ní gbogbo kálukú ń bí àwọn bá ti sọrọ ló ń lórí ni sá gbogbo yàrá kún ó kún fún àkúfọ́ ọ̀gò àkúfọ́ àwọn oúnjẹ mumi gbogbo ẹ̀ ló gbogbo flask ló di nígbà tí tán wọn ò bí ọdá gbogbo owó ẹ lọ san padà torí pé islam ọgbà kò bà dúkìá dúkìá jẹ ọmọ pé ẹlòmíì níyàwó rẹ ni ẹlòmíì sì ni wọ islam ọ̀hán ní tìtorí pé wọ́n jọkọ kọ́ wá fàyè gbọ́ kọ́ ọmọ hùwà ọ̀daràn pé torí pé wọ́n lọ́kọ rẹ̀ ó tún gbé tẹlifíṣàn lẹ́mọ́lẹ̀ ọ̀fọ̀ ó ní sẹ́bùn ló ra fún àní wò bí ọdá sẹ́ wàá sanwó ẹ̀ bákan náà ó mú gbogbo chain rẹ̀ ọjà kalẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ó ní sẹ́bùn ló ra fún òbí ọ̀dà wàá sanwó ẹ̀ nítorí pé islam wọ̀ gbà kẹ́nìkan kọ́kàn máa ṣèṣe ọlọ́dẹ orí kọ́ máa ṣèṣe aláǹgànà kọ́ máa ba dúkìá dúkìá jẹ́ kọ́ wá ní tó ń bá ti ṣe àṣegbè ni àlóòtú bẹ́ẹ̀ torí ẹ̀ islam ọ̀ gbà kẹ́nìkan máa ba nǹkan oníǹkan jẹ́ láì jẹ́ pé láì jẹ́ pé òun náà yọ jẹjọ́ ẹ̀ yóò sì dá nǹkan oníǹkan padà fún un ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló máa ń ṣẹlẹ̀ ìgbà àwọn fúlàní táwọn náà máa ń dáná àwọn náà lè dáná wọ́n daran titi wọ́n dáwọ́ ní oko olóko àwọn màálù ọmọ wa ba dúkìá jẹ́ kí ló kan màálù kí ló ń mà ṣebí ibi tẹ́yìn bá dà lọ ní ọlọ gbogbo èrè oko tí fúlàní gbogbo èrè oko tí àgbẹ̀ tó jìyà tó ṣe pé ń tọ́jú títí tọ́lọ́wọ́n bá fi ní kọ́ máa jáde ṣé ti oko ríro lẹ bá ronú àbí ti nǹkan ọ̀gbìn tó kówó rà àbí ti ìyà burúkú tó jẹ lóríṣiríṣi lórí bí ó ti ṣe ṣe ìtọ́jú nǹkan tọ́lọ́wọ́n bá tó fún lágbára láti gbìn yìí ẹ̀yin wá da màálù síbẹ̀ òru kan ọ̀sán kan màálù wá tẹ gbogbo àwọn nǹkan ọ̀gbìn yìí ọ̀tẹ̀ ń tẹ̀kútẹ̀ ó sì jẹ wọ́n jẹkújẹ inú tiẹ̀ wá ń dùn òní à adúpẹ́ fọlọ́n pé màálù tiẹ̀ ló ń jẹjẹ lónìí gbogbo wọn ni wọ́n yó dáadáa kò sí tàbí ṣùgbọ́n pé gbogbo owó ń tẹ́ bàjẹ́ yẹn iná ilẹ̀ gbọ́dọ̀ san torí pé islam tiwa wá gbà ike kẹ́nìkan yẹn nìkan jẹ́ torí pé wọ́n bá jẹ́ fúlàní òun bá jẹ́ yorùbá kí wọ́n á ní kí fi dáa tó àbí kí ló fi dáa ju ọ lọ gbogbo bá ní ẹnìkan àwọ̀dọ̀ yẹn nìkan jẹ́ ẹnìkan ò lè yẹn nìkan jẹ́ kó sì lọ bẹ́ẹ̀ ní ìlú ń kan wọ́n lọ dẹran wọnú oko olóko gbàtọ́ ó tún dùn ní dùn ẹran ọ̀pá kalẹ̀ subhanallah àwọn èèyàn wa mú fúlàní ńgbà tí wọ́n mú wọ́n mú lọ di local government ńgbà tí wọ́n di local government secretariat àwọn èèyàn wa dàrú sí káwọn náà lupani àbí ká filẹ̀ wọn aláwọn rò kíkẹ́ káwọn filẹ̀ kó kúkú máa lọ lọ́rẹ̀ kó máa kórè ibú rẹ̀ lọ rárá o rárá ọlọ́ni walakum fil qisasi hayatun ya ulil albab ẹ̀yin onílàákàyè ìsẹ̀mí ń bẹ fún yín nínú kẹgbẹ̀sán ẹnìkan onípẹ́ nìkan kọ́ máa lọ pé kíni ọmọ pa pààyàn máa máa lọ máa lọ ọbọ yóò tún pààyàn tó bá di lọ́la àmì ẹnikẹ́ni tó bá ṣe kú pààyàn tó ti mọ̀ pé ìdá tí wọ́n fi bí òun náà lórí ń bẹ́ ń tòsí tó bá di lọ́la tó bá rí ibi tẹ́nìkan ti fẹ́ pààyàn ẹni tí pípa tiẹ̀ bá sojú ẹ̀ yóò sọ fún pé tọ́wọ́ bá dán wò tọ́wọ́ bá dán wò wọn náà bára rẹ̀ ń bi tọ́ ọ̀ràn lọ torí de eléyìí báyìí ìsìláàmù ọgbà ọba dúkìá dúkìá jẹ tán òtún wọn gbọ́ bẹ́ẹ̀ ká òtún ló nítorí pé ọmọ èèyàn gẹ́gẹ́ bí ìwọ ti ṣe fẹ́ dáàbò rẹ bẹ́ẹ̀ náà ló ẹ̀mí tiẹ̀ náà wọ́n púpọ̀ ọ̀ gbọ́dọ̀ ṣe púpọ̀ nìkan nítorí dúkìá tiẹ̀ ńgbà tó wọ́n nítorí dúkìá tiẹ̀ tó ń bàjẹ́ ti pọ̀ ba dúkìá rẹ̀ jẹ́ ó tún gẹ́gẹ́ ta ọ ọ̀ ọ̀dọ̀ àwọn agbófinró wa kó wọn bẹ̀rù Ọlọ́run ọba o kó wọn páyọ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ nígbà táwọn Fúlàní bá dẹran tí wọn da wọn nú oko àwọn èèyàn tí wọn bá àwọn lóko jẹ nígbà tí wọn bá ti sáré lọ ráwọn ọlọ́pàá lọ́pọ̀lọpọ̀ gbà míì wọn ni kèé sepọ boko rẹ jẹ kíní kan láti fún lówó díẹ̀ eléyìí ọ̀tọ̀ nítorí pé àìkò máa wá nǹkan kan ṣe sí ìbàjẹ́ yìí ni ló jẹ́ kó máa gbogbo sí lójoojúmọ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí kò síbi tí wàhálà ò ti máa ṣẹlẹ̀ nípa pé fúlàní dẹran wọnú oko olóko ó di wàhálà kọ́dọ̀ dogun bomi tí wọ́n para wọn lọ yẹ́kànyẹ́kàn tó ṣe kíjọba ó tó lò ń gbọ́ wọ́n ti rún odidi ìlú mi torí de eléyìí Islam ọ̀farama kẹ́nìkan máa dáná tiẹ̀ wọ́n fẹ́ kẹ́ran ọmọ kù ṣé ẹni tí wọ́n ń gbin kó òun náà wọ́n fẹ́ kọ́ bóun náà bá dúkìá tiẹ̀ jẹ́ ni ìdí ìdí màálù lówó tiẹ̀ wà ìdí oko náà ń dá lówó tiẹ̀ wà báwo ni ó sì fi tiẹ̀ bá tiẹ̀ jẹ́ Islam ọ̀farama. bíi ti wòlé òkèrè ma ṣùgbọ́n o ẹni tí ń sinra àti ẹni tí ń dáko ẹ̀sùn islam pín ó ní ń ọ̀ràn yẹn ló jẹ́ rẹ ọ máa sọ oko rẹ lọ́sàn lọ́sàn ìwọ lọ́jọ́ yẹn lórí rẹ pé kọ́ ọ oko tó ń o ní ẹnu ọ̀rọ̀ láti wá sọ rẹ lọ́sàn wà lọ́sàn ìwọ lọ gbọ́dọ̀ máa dáàbò bo koyún lọ́sàn ọ gbọ́dọ̀ gbalé jókòó àmọ́ tó bá pé lóru ni ẹni tí ń sinra ẹni tí ń sin màálù ẹni tí ń sin àgùntàn àwọn ló sọ ẹran wọn kó wọn mọ ibi tí wọ́n wà lóru ìtumọ̀ eléyìí lábẹ́ òfin ṣẹ̀ríà ó ní wípé tí ẹni tí ń dáko tó ń bá fi mímójútó kó rẹ falẹ lọ́sàn tí màálù fi jẹ wọnú oko rẹ̀ kọ́ lẹ́nu ọ̀rọ̀ kò sẹ́ni tó lè fẹjọ́ sùn lábẹ́ òfin ti ṣẹ̀ríà o tí wọ́n dá lóhùn pé ni wọ́n náà wà wà tó bá ni kò sí ibi tí ẹni tí ń daran tó lè forí pamọ́ sí tí wọ́n ní mú jáde mú ẹran so tí wọ́n bá fi dá adájọ́ lójú igbe òru làwọn màálù wọnú oko tí wọ́n bàjẹ́ gbogbo iye tó bá powó oko rẹ̀ wọ́n san tó ń bá sì fi dá adájọ́ lójú igbe ọ̀sán ni òun ò sì dá màálù òun ọbẹ̀ gan pẹ̀lú ọ̀sán ni òun ò sì dá màálù òun ọbẹ̀ pẹ̀lú kò sì sí màálù kan tó jẹ́wọ́ bẹ̀ kò sí kọ́bọ̀ tó rí gbà lọ́dọ̀ rẹ̀ àmọ́ ọ̀sán náà ni wọ́n dá màálù wọ́bẹ̀ ìwọ kan níwájú màálù ọgọ́rùn onímàálù ń sin wọn wọn ara wọn jẹ à onímàálù ọjẹ gbèsè torí pé báwo ló ń ṣe fẹ́ kéèyàn kan tí èsì sẹ́ darandaran ní sẹ́ tiẹ̀ kó rí màálù lẹ́kọ̀ọ́ nù kò tiẹ̀ kò lè lé wọn kódà bó mu gilọ àwọn màálù òtún máa wò pé súnmọ́ wa àmì ẹni tí wọ́n ti màmá pọ̀pá tí máa fi lé wọn ká tó bá ti gbé kọ́rùn báyìí wọ́n léde tí wọ́n sọ fún wọn àwọn màálù ọ̀sà ń so wọ́n wá fi dá ẹni tó gbẹ́jọ́ lọ bá ó fi dá lójú wípé lọ́sàn-án ni wọ́n dẹ́sẹ̀ yẹn wò kò sì síbò ṣeṣe láti lé wọn àwọn màálù yìí ọ̀sà ẹni tí ń sì ń dà wọn ò lé wọn. tó rí bẹ́ẹ̀ ajẹ́pọ̀ náà ló tún jẹ gbèsè lábẹ́ òfin ọlọ́run kọ̀tọ́ bí ti wùlé kéré mọ́ kéèyàn ó ṣe sábàbí láti bà dúkìá onídúkìá jẹ́ kọ́mọ wa lọ lé wọn lálàáfíà wọn ò bí dáa torí ẹ̀ màálù kan ọwa ọwa ọwa ọwa ń bọ̀ ọjàkùn àbọ̀ jáde kúrò níbi tí wọ́n fi sí ọwa dojúkọ ọdẹ ìwo ìho rẹ̀ sí ọ ètò ọba tó kò dúró bó ń ṣe ń sá ní tó ń lé ọ ká ó fò gànà òun náà fò gànà tẹ̀lé ọ gbogbo ìyànjú tó ọgbà láti bọ́ lọ́wọ́ màálù yìí màálù sá gbìyànjú pé àfikún òun ó rí pọ̀ ń pa ọ́. Omugi nítorí ọ̀gá kò burú lábẹ́ òfin ọlọ́run tó o bá rọ́nà mí láti dáàbò bora rẹ lọ́wọ́ màálù yìí kọ́ má bàa fi pa ọ́ àfi kí ìwọ náà pa tó o bá pa ẹnìkan lẹ́tọ̀ọ́ láti kílèmù wá ń kobo àmọ́ sọ fún wa yóò yé o ti ṣẹjẹ pé màálù yẹn lé ọ gbogbo tó sì gbìyànjú láti fi lé padà ọsọ lóko kọ gbà ọ nánigi kọ gbà so àfìgbà tó rí pé kò yín bà ní tó bá ṣẹlẹ̀ owó orí eléyìí wọn èsàn padà o bẹ́ẹ̀ náà ni ẹni tó sáwà tó wá dènà di ọ olùsáfẹ́ gbẹ̀mí rẹ ni gbogbo ọ̀nà téèyàn gbà téèyàn fi dìfẹ́ǹdì ara rẹ̀ iná lọ gbà láti dáàbò bóra rẹ ṣùgbọ́n gbogbo ṣe gbìyànjú tó yìí ọ̀sán ni àfikún ọ̀pọ̀ náà ni ọ̀nà ń ọgbà létí osolókun otutuokun ó ní àní òun ọ̀pọ̀ náà sani gbogbo yẹn tó gbà kò torí ẹ̀dẹ̀yìn lẹ́yìn rẹ ó sì ń gbé màmá ń gbà kébọ̀ kó wọ́n sá mọ́ kò sọ́nà tó fẹ́ gbà tó fẹ́ fi jàjàbọ́ àfi kí wọn náà kọ́ kọ́kọ́ yáwọ́ pa tọ́ba tọ́ba yáwọ́ paru eléyìí kò sí fámìlì rẹ̀ kan tí ó wà tí ó sọ kó pọ́n lọ́mọ tí ó rí kọ́bọ̀ kan gbà ó ilé ìbẹ́ náà àwọn dúkìá tó ṣe wípé tọ́ba sọnù ọ̀sọnù nu ọwa nínú àdìsí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí imaamu Tirmidhi rahimahullahu ta'ala gbé jáde nínú tírà rẹ̀ anabi ni man urida maaluhu bighayri haqqin faqatala faqutil fahuwa shahid hadithun hasan wasaxahahu ghayru waaxidin min alculama anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹnikẹ́ni tẹ́nìkan fẹ́ gba dúkìá rẹ̀ lọ́nà tí ọ̀tọ̀ ẹnikẹ́ni tẹnìkan wá láti gba dúkìá rẹ̀ lọ́nà tí ọ̀tọ̀ tó wá jà raburabu láti gba ara rẹ̀ lẹ̀ ṣùgbọ́n tó ṣe pé ibi tó ń ti ń jà láti gba ara rẹ̀ lẹ̀ ló ń ti pa ọ́ ọlọ́run ọba gbọ́ ọ tẹni tó kú lórí àtìgbẹ́sìn ọlọ́run ọba ga torí di eléyìí kọ̀tọ́ kéèyàn pọ́nmọ́lá kejì àbí kó ṣekú pa nǹkan abẹ̀mí lọ́jẹ́ nǹkan ní ẹlòmíì ẹ̀yàfi nítorí pé o rí pé nǹkan yẹn fẹ́ gbẹ̀mí rẹ gbogbo ọ̀nà tó sì wá láti fi dáàbò bẹ̀mí rẹ lọ́wọ́ rẹ kò mú àfi kọ́ pa tọ́ bá pa ńgbà náà kò sí kọ́bọ̀ tó san nìkan. nígbà míì ẹlòmíì ti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ó sì ti gbófin ọlọ́run nípa pé nǹkan báyọ̀ da nǹkan báyọ̀ tọ́ ọlọ́run ṣe lé wọ̀ yóò wá máa gbìyànjú láti kásẹ̀ irú àwọn nǹkan wọ̀nyẹn lẹ̀ ìgbà míì lọ́nà tọ́tọ́ ìgbà míì lọ́nà tí ọ̀tọ̀ torí pọ́pọ̀ nínú àwọn èèyàn tó fẹ́ kásẹ̀ bàjẹ́ kó lẹ̀ tó tún tara rẹ̀ dábàjẹ́ tó burú jùlọ tó fi dá lẹ̀ lápèjúwe ọwọ́ pé ọlọ́run bá ṣe orin kíkọ léèwọ̀ gbogbo tí wọ́n ń lò lérò ja music èèwọ̀ títà rẹ̀ rírà rẹ̀ èèwọ̀ ni fèrè bí dùrù bí jìtá bí jazz bí gángan bí bàtà ṣẹ̀kẹ̀rẹ̀ agogo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo èèwọ̀ lábẹ́ òfin Ọlọ́run ọwọ àríkọ àwọn kan àwọn ń kọrin wọn ń lùlù. wọ́n ṣe gbogbo ẹ wá gbogbo èròjà tí wọ́n ń lò láti fi kọrin ẹ wá kó ẹ wá dáná sí ẹni torí ti ṣe léèwọ̀ torí pé ìwọ ni yìí lè ṣe dáná sí àbí ẹ mú àgbélébù alágbélébù ẹ aláàké àbí ẹ dáná àbí kan mutí ọtí àbẹ́nìkan ti ń ka àwọn tírakítírà tó kún fún àánú ìsinilọ́nà àdádálẹ̀ ọ̀wá kó àwọn tíra àwọn gbà lọ́wọ́ rẹ̀ ó jóná àbí ẹnìkan gbọ́ music ọwọ́ ayọ̀ cd yẹn ọ̀yọ́kù ọ̀nù rédíò nínú nínú téèpù rẹ̀ ọ̀yọ́ wa dáa késẹ́ẹ̀tì ni ọjà ọyọ́ okun rẹ̀ ọwọ́ ajá wẹ́lẹ́wẹ́lẹ́ ọ̀dásí láyà abẹ́nìkan ti ń wo ìwé ìròyìn àbáwọn àwé magazine tí wọ́n ya àwọn obìnrin sínú rẹ̀ níhò ìwọ́ wọn àgbà ọjà wẹ́lẹ́wẹ́lẹ́ ọ̀dásómi gbogbo ní tó ṣe yí báyìí sáàpà ọ̀kárí àbí òṣèdá bẹ́ẹ̀ ni ọ̀kárí òṣìṣẹ́dá á sì gbósùbà fún ọ tó bá sì pádájọ́ lóní kẹ́ ẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ pádájọ́ lóní kẹ́ ẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ nítorí pé bó tilẹ̀ jẹ́ pé nítorí ṣe dáa ṣùgbọ́n tó bá yẹ kó wọ́n fi àyè lẹ̀ pé kíkálukú ọmọ abáńtí ọba ti dá ajẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú ọwọ́ ara rẹ̀ láì ìdájọ́ adájọ́ wàhálà ó ti ṣẹlẹ̀ jù nítorí pé àwọn nǹkan tí wọ́n fi ń kọrin musical instrument táwọn ní haramu ni èèwọ̀ ni nínú òfin ọlọ́run nígbà tó sì ti jẹ́ haram bíbàjẹ́ náà ni ọ̀rọ̀ rẹ̀ yẹ kó gbà báwa bá bàjẹ́ torí pé kò wúlò kọjá mọ́ kankan nínú ẹ̀sìn tiwa àwọn kọjá mọ́ mẹ́wàá nínú ẹ̀sìn tàwọn pàápàá jùlọ tí ìbá ṣe mùsùlùmí lọ́wọ́ àlọ́dọ̀ rẹ̀ gbà tí wọ́n bá wá bàjẹ́ sẹ́mi pé àwọn tó bá ní sùúrù ni wọ́n máa dúró rojọ́ àwọn ni wọ́n máa dúró pé káwọn èèyàn wá bá dá sí i lọ́pọ̀lọpọ̀ ọgbà oku òkú ti sùn lọ lórí èlò lórí nǹkan èlò torí ẹ̀ ló sì Islam ọkọ alẹ́ kọ̀tọ́ pọ kódà kó sì kọ́dọ̀ mùsùlùmí ló ti rágbélébù tọ́ ọ bá fọ tọ́ ọ dá ó lè dá wàhálà lẹ̀ kátó wa kó tó bá jẹ́ ọ̀dọ̀ káfìrì ó lè pé góòdù ni góòdù ara rẹ̀ ló ń rà ohun òwò tí wọ́n rọ síbẹ̀ òun fẹ́ gbé lọ falágbẹ̀dẹ ni kọ́bù ń tún rọ ìwọ sì mú ọ̀dà sọnù ẹ̀hún pé wàá lọ ṣẹlẹ̀ ìsàdájọ́ ló sì ní o ṣe bẹ́ẹ̀ ìgbà ọtí tó mú tọ́ fọ́ mọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ ìgbà ẹ̀ mú tọ́ fọ́ ẹ̀hún pé wàá lọ ṣẹlẹ̀ sọgbà táwọn náà bá tún gbé ọ lọ síbi tí wọ́n ti pè ọ lẹ́jọ́ wọ́n lè pé gbà ẹ̀ mú tọ́ fọ́ ọ̀hún à kẹ́mi ọwọ́ nǹkan bẹ́ẹ̀ ọ̀hún five hundred thousand làwọn rà nígbà tí ò ju five naira lọ náà bá rí kó kó gbogbo fámìlì sí wàhálà gbèsè torí ẹ Islam ọkọ wa lẹ́kọ̀ọ́ ẹhẹn kẹsẹ kí gbogbo tó tó bá tiri kíkọ wa dá lọ́wọ́ asọ̀rọ̀ àrẹ di sọ́jà lọ́sọ̀rọ̀ àrẹ di ọlọ́pàá wọn náà lọ́wọ́ máa bàjẹ́ wọn lọ́wọ́ máa fọ́ wọn ló tún múra àjà tó di kúkú pé ní tó bá gbà lájọ fún rárá o Islam ọkọ wa báwọn àmọ́ tó bá pé adájọ́ ló bá dájọ́ bẹ́ẹ̀ tó sì sọ yìí pé kẹ́ ẹ lọ síbẹ̀ sẹ́mi pé ẹjọ́ tí wọ́n dá ńlọ́bàjẹ́ kìí ṣe wọ́ gbàtó sì ti jẹ́ pé ẹjọ́ tí wọ́n dá lọ́bàjẹ́ kìí ṣe wọ́ àlàáfíà ń bákan náà afúnyàn lẹ́rẹ̀sìn ẹni tí a wá fún lẹ́rẹ̀sìn yẹn a wá sọ fún wa pé ẹran ti kú o ẹran tá a fi sọ́dọ̀ òun ó ti kú wọ́n wá ní kíní ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀sán wo mi o èmi ò lè gbà pé ẹran kú o. mo wá lẹ́rìn etí kú ó lè kú lọ́dọ̀ ẹni tó ní ó sì lè kú lọ́dọ̀ ẹni tó gbàgbà sin rẹ̀ lópin ìgbà tí ti jẹ́ pé òun lọ́mọ àmà fi fi pẹ́ran tẹ́ran fi kú òun lọ́mọ àmà fòun gbẹgbẹ́ran tẹ́ran fi kú àbí òun lọ́mọ àmà nà ẹran ní pọ́npọ́ lórí tẹ́ran fi lọ kìí sóun ló fún ní májèlé jẹ tẹ́ran onítọ̀hún kò ní kọ́bọ̀ tí ó san padà o nítorí kò síbi tẹ́ran wà tọ́jọ́ ku tiẹ̀ náà pè tí ò lè kú torí ẹ̀ eléyẹn kò ní san kọ́bọ̀ padà àmọ́ tó bá dá wa lójú tó bá dá wa lójú pẹ́ni tá a fún lẹ́ran sìn òun ló ṣe sábàbí tẹ́ran fi kú kò sí tàbí ṣùgbọ́n pé ó sanwó rẹ̀ padà onígbàjámà onígbàjámà tó ṣe pé abẹ ike kọ́ bá ní fárí ọwọ́ abánifárí ọrẹ ẹran àpapọ̀ ọrẹ márùn sẹ́yìn kó àwọn ẹlòmíì masha allah la quwwata illa billah ẹran àpapọ̀ wọn níbi tí pàpọ̀ ti sọ má ọrùn lágbọ̀n ó máa ń wé àsìkò tí onígbàjámọ̀ wa ń fárí lọ́ntì ẹ̀ òun á bù ú níbu pẹ́ran ni à níbu pẹ́run ni láì mọ̀ pẹ́ran ni lẹ́jẹ́ bá di kó bo bàbá tí wọ́n ń fárun fún àwò ṣé bàbá onígbàjámọ̀ náà jẹ gbèsè àbí ó jẹ gbèsè bí àbí bàbá tiẹ̀ ni bàbá àgbà ló dé wọn làwọn fẹ́ bá yín gé irun tó wà lẹ́bẹ̀ẹ́ etí ẹ sì máa ké kílípà àtàyè ìsìn iná ló ń lò kílípà bá ara etí mú so gbogbo bó ń ṣe ń ké kò tètè fura pé àádúró yẹn á máa sunkún pàmò àyìn gẹrí bí alẹ́ tì mí ló fi kíní mú ẹ̀jẹ̀ ti kúnlẹ̀ so náà sọ wa lówó tí ó san padà bí lórí dá méjì bẹ́ẹ̀ ni lópin ìgbà tí ò ti jẹ́ pé òun ló ṣe ọmọ àmà. ló fi ṣèyàn léṣe báwọn kò san padà pẹ̀lú mẹ́jẹ̀mú ká mọ̀ pé ọkọ́ sẹ́yìn ó sì mọ sẹ́yìn kì sí pé orówó ra kílípà ó sì rówó ra bẹ́ẹ̀ lọ́ba sì kan náà òun bá yàn án fárí òun bá yàn án gẹ̀rí àwọn ilé yẹn wọ́n a bá mọ̀ pé sí ọmọ sẹ́ torí pé kò sẹ́ni tí ó lè yí lọ́wọ́ san kankan padà bẹ́ẹ̀ náà ẹni tá a ní kọ́ bá ní kọlà fọ́mà olóòlà tí ó fọ́mà ó sì má bẹ́ẹ̀ adọdọ nìkan lọ kó gé ọba gé tó ń torí ó a a'udhu billah báwo ló ti jẹ bẹ́ẹ̀ ó ní kò yí òun rí eléyìí ló yí òun tó sì jẹ́ pé sẹ́ rẹ nu tọ́ èèyàn gba kámú ẹ̀ sùúrù náà ni lórí kí la fẹ́ ṣe sí eléyìí ò ní kankan àmọ́ kò má sẹ́ tí wọ́n gbé àpò òǹgbàjámọ̀ kọ́ lé wọn lọ́ba sì gbé kọ́rùn lọ́ba ló ń bọ́ ma òun náà ń bá gbé ọmọ ní dídá alẹ̀ tó garanti ẹ̀ bẹ́ẹ̀ náà ni. ẹni tó ṣe é pé ó ń fáwọn èèyàn lóògùn ó ń tọ́jú aláàárẹ̀ ó mẹ́díkù dọ́kítọ̀ lòun oníkálukú sì ń lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n ń lọ gbóògùn lọ́ba ń yíwọ́ lọ́ba ń yíwọ́ àwọn èèyàn bá ní kí wọ́n na tẹ́rù ń pa wọ́n wá kíyèsí pé gbólíkálukú ń lọ́nu wọn náà ọ̀dọ́ lágbájá ọ̀dọ́ à wọ́n bá wádìí rẹ̀ tó bá àbọ̀kọ́ ń pa rẹ̀ basubasu kò tí ì mọ̀ ń pa rẹ̀ kò tí ì farabalẹ̀ séwò níwájú àwọn ẹni tọkọ kí wọ́n máàkì rẹ̀ kó náà ti tó máa dá sí tó fi wá di pé ń kún àwọn èèyàn ń pa wọ́n so tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ṣe kú pa gbogbo ẹni tó bá ṣe léṣe yóò san ní tó bá bì lábẹ́ òfin ọlọ́run bẹ́ẹ̀ náà ni ẹni tó ń ṣiṣẹ́ télọ̀ tí wọ́n gbé aṣọ fún lórí pé ó ma sẹ́sẹ́ wọ́n sì gbá sọ fún lọ́ bá fi lọ́ bá fi sísọ́ọ̀sì lọ́ bá fi bu aṣọ ńbùkúbù ó gé ńkèkúgè aṣọ ọ̀jọ́ra wọn má aṣọ ọ̀jọ́ra wọn má bùbá wa dàbí dansiki dansiki fi gbogbo ara jọ bùbá ẹ̀yìn ló kọ síwájú iwájú ló fi sẹ́yìn ṣòkòtò dàbí yẹ̀rì tẹ́ ẹ bá yarí yọ sanwó yín padà ọ̀ràn àyàn ni lábẹ́ òfin ọlọ pé kó san padà bàtọ́ ọ̀mọ́sẹ́ kí lọ́ọ́ lọ dáwọ́ lé sí i. wọ́n gbóúnjẹ fún yín àwọn olóko ẹ bá ní sí oúnjẹ ẹ̀yin fẹ́ ṣàjọyọ̀ wọ́n ní kí irú oúnjẹ wo fẹ́ tá a máa ṣe ah jollof rice náà ni wọ́n bá sì ṣe lọ́ba di black rice rice di dúdú gbogbo ẹ̀ ló jóná kórìí náà wọ́n láwọn fẹ́ kó jollof ni ǹjẹ́ nǹkan yìí ò ti máa jóná wọ́n láwọn fẹ́ kó jollof ni. Ah, àṣejọ lọ́ọ̀fù tiwọn bí ó ṣe di dúdú ni tí ó dé dú wọn san wẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run islam ọgbà kọ́ ba dúkìá onídúkìá jẹ bákan náà ẹni tá a bẹ̀ kọ́ bá ní ṣe búrẹ́dì oníṣẹ́ bẹ́kìrì ńlò ńkọ́ òun sì máa ṣe dọ́ba wọ́n sì gbé fúláwà fún wọ́n ní kó fi po yẹ̀fun kó fi ṣe búrẹ́dì gbogbo búrẹ́dì bá di kéèkì gbogbo owó yín náà san padà ẹni tí wọ́n gbé ẹrù fún aláàrù lọ́jà wọ́n ní kó bá wọn ru ẹrù bọ́ síta bó ṣe ru lẹ́rù ń jábọ́ bí ṣe ń jábọ́ ní ń pòórá bí ṣe ń jábọ́ ní ń pòórá àwọn kan láwọn ń gbọ́jà àwọn fẹ́ kí dọ̀tí ó kúnlẹ̀ bí ṣe ń jábọ́ làwọn mú bí ṣe ń jábọ́ wọn mú ìgbà tí wọ́n gbé dédìí ọkọ̀ lẹ́ẹ̀bá ní ẹrù òpé o kí ló dé bẹ́ẹ̀ ṣe gbé fún mi náà mo gbé wá ọ̀pọ̀lọpọ̀ ti jábọ́ nú ẹ̀ lábẹ́ òfin ọlọ́run gbogbo ìtọ́jábọ̀ ni ọ̀sán wẹ̀. bákan náà ọkọ̀ọ̀sẹ̀ lẹ́rù bá dànù nígbà tẹ́rù dànù nígbà tí wọ́n yìí dànù kárí gbogbo ẹ̀ kó má gàrí ò lè dànù kárí gbogbo ẹ̀ sà. gbogbo ń tọ́ba sọnù ń bẹ ọ̀sán wẹ̀ ò tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni àwọn mọ́tò ọba àwọn kẹrù láti ẹka iye ẹrù tẹ kó ńgbàtà ẹdẹbẹ ẹrù òpé má bàbá ọlọkọ ni ọ garanti ẹ o kò sọ́sẹ̀ tó lè fi fọnú tẹnu rẹ̀ onírun okùn tí mo fi dé lótù kí ló wá kàn wá wo ẹrù fẹlẹ́rù bẹẹ náà ni ẹni tó ṣe kí ń lé kàn ọba àwọn kan lé ọkàn lé tí ń jò sì ní professional ni ọ perfect ṣùgbọ́n ilé ń jò gbogbo ceiling ló bàjẹ́ kò tún àmọ́ lórí ceiling gbogbo nǹkan kó sínú ilé náà ní bàjẹ́ kò burúkú ẹ múra o ibi tẹ́ ẹ máa ń kówó pamọ́ sí gbogbo nǹkan ní nǹkan tẹ́ ẹ bàjẹ́ iná lẹ́sàn wẹ̀ ọba àwọn ṣèdẹ́kì ńlé bẹ́ẹ̀ ṣe kódélé tàì kódélé fúláàtì méjì náà ní lókè kò tó sùn mẹ́fà gbogbo tòkè bá jábọ́ ẹ̀ríkìtìrú ẹ̀ bá ti ṣẹlẹ̀ ẹni tó ṣiṣẹ́ ń òun ti kọ́kọ́ sáku òun lù wọ́n mọ̀ wá waka ò tó bẹ́ẹ̀ wọ́n lọ sanwó ń padà eléyà fi hàn lábẹ́ òfin ọlọ́run ọba ti wá bí o ti ṣe tọ́ kéèyàn ṣe sábàbí láti ba dúkìá dúkìá jẹ́ àti pé tó bá fi lè lọ́ọ́ ṣẹlẹ̀ tó sì ṣẹlẹ̀ níṣẹ̀lẹ̀ ti ọ̀tẹ̀ níṣẹ̀lẹ̀ pé yàn fẹ́ ba nǹkan ní nǹkan jẹ́ kò sí tàbí ṣùgbọ́n ìpè wàá san owó olówó padà aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله دجلاجو ní gbogbo يا táwọn èèyàn bá wà ìlọsíwájú máa ń bá wọn ní ìgbà tí oníkálukú wọn tó bá ti lẹ́mìí pé kó dáa fọ́mọlá kejì irú bóun náà ti ṣe ń fẹ́ kó dáa inú inú inú níbí ni ò ní sí fáwọn èèyàn bẹ́ẹ̀ ìbínú burúkú tí jẹ́kẹ́jẹ́ ní orú rúkúrú kò sì ní bá wọn jà nítorí pé oníkálukú nínú wọn ó ti mà dájú wípé ntọ́lọ́mùbá kọ fún kálukú ńkọ́ kò lè tà sí i àti pé tó bá dáa fún ọ kò lè kọ dínà kọ dáa fẹ́ lómi dídá tó sì dáa fẹ́ lómi kò lè pé kọ́ má dáa fún ọ eléyìí máa ṣe sábàbí ìlọsíwájú tó pọ̀ a sì máa mú kí àwọn èèyàn kí wọ́n jẹ́ ọmọ àyà tí ò ní fẹ́ káburú ọ̀sọ́ ọmọlàkejì rẹ̀ irú bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ láyé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà táwọn kan táwọn gbé ẹ̀sìn wọn sá kúrò ní Mẹ́kà ní wọn á sí Madina Nabi sallallahu alayhi wa sallam níbi tí wọn ti wá bá àwọn ẹni tí wọn jẹ ọmọ ẹ̀yà wọn nínú gbàgbọ́ òdodo àwọn ẹni tí wọn wá bá àwọn ń jẹ al-Ansar ẹni tó wá bá wọn wọn ń pè àwọn ní al nítorí kí ìfẹ́ tó lágbára ó lè bá a ṣẹlẹ̀ láàrin wọn ànábì so wọn pọ̀ ó ní kí wọ́n máa ya nínú ẹ̀sìn Islam wọ́n á mú ẹnìkan nínú ẹni tó ti makawa wá wọ́n á so pọ̀ mẹ́nìkan nínú àwọn ará Madina tí wọ́n wá bá ya rẹ̀ wọn wá pé àwọn jọ́ ya lásán ọmọ ìyá tí ò nítumọ̀ rárá o àti ẹ̀rí nínú àwọn sàábẹ̀ yìí ẹni tó sọ fún ẹni tí wọ́n fi sọmọ ẹ̀yà pẹ̀lú rẹ̀ nínú àwọn ará Mẹ́kà eléyìí ti jẹ́ Abdulrahman ibn Auf ó ní wa Abdulrahman ìyàwó méjì ni mo ní màá kọ ọ̀kan lẹ̀ fún ọ nínú àwọn méjèèjì kó fẹ́ dúkìá mi kúmá màá pín sí méjì kí wọ́n kó dajì nípa ṣíṣe wá lọ́mọ ẹ̀yà tánàbí ṣe wá lọ́mọ ẹ̀yà abdulrahman ibn awf ọlọ́run ọba ó fi ìbùkún sí ara nǹkan ní rẹ yóò sì bọ́ fi ìbùkún sára àwọn ìyàwó rẹ èmi ò ní bùkátà sí owó rẹ o bẹ́ẹ̀ ní bùkátà sáwọn ìyàwó rẹ ṣùgbọ́n tí mo ń fẹ́ ni pé ẹ tọ́ka sí ọ̀nà ọjà fún mi ẹ fi mí mànà tí ń gbàdọ́jà wọ́n sì júwe ọ̀nà ọjà fún ń rà ń tà ó fi wá di ọ̀kan náà tó lówó ju Madina anabi sí wọn lọ́mọ ẹ̀yà wọn ò sì yára wọn lójú ayé anabi àti lẹ́yìn anabi sallallahu alayhi wa alihi wa sallam kò sẹ́nìkan nínú wọn tí dunnú sí pé ẹlòmíì ò rò ń jẹjẹ lónìí tó fi sùn kò sì sẹ́nìkan nínú wọn tí dunnú sí pé lágbájá ìhòòhò ló ń rìn àkísà ló ń wọ̀ kò ṣẹlẹ̀ rí láàrin àwọn sábẹ́ kò sì sẹ́nìkan ni wọn tí máa dunnú sí wípé ó ń bùkátà owó láti ṣe tó àwọn àwájú rẹ̀ yìí kò rówó ṣe ọ̀ọ́bì ọlọ́mú kò sẹ́ni tí ì ṣe bẹ́ẹ̀ nù wọn. kí lọ́ọ́ á dé láwùjọ tiwa lónìí tó yẹ pé ní àwùjọ táwa wà lónìí ìdìtẹ̀mára ẹni àìfẹ́ràn ara ẹni ìgbẹ́ra ẹni lẹ́sẹ̀ tí ń bẹ láàrin àwa tá a jọ jẹ́ mùsùlùmí lásán kò ṣeé kó ká má ṣẹ̀ṣẹ̀ tí ì sọ èyí tí ń bẹ láàrin ẹni tí ì ṣe mùsùlùmí sẹ́ni tí ò jẹ́ mùsùlùmí ọ̀tẹ̀ yẹn ti pọ̀ jù ọ̀tẹ̀ ò jẹ́ kẹ́lòmí ò rí mú mi kò jẹ́ kó ń gan gan gan gan kó tún mọ ibi tá a kọjú fìlà sí má tó sì dáa bẹ́ẹ̀ wàláì kò dáa bẹ́ẹ̀ nítorí pé ọ̀tẹ̀ tẹ́ rí yẹn kì í jẹ́ káwọn èèyàn mọdó tí wọ́n dàn lásì kì í jẹ́ kí wọ́n rí dáadáa kí wọ́n mọ̀ dáadáa kì í sì jẹ́ kí wọ́n mọ ìdá láìdá ẹ̀ẹ́ kí ni ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ọ̀tẹ̀ ni ọ̀tẹ̀ ni kì í jẹ́ èèyàn ọ̀tẹ̀ gbé wà láì kì sì jẹ́ èèyàn oníláárí torí pé ẹni tí wọ́n ń bínú rẹ̀ tó fi ń dìtẹ̀hún kò ní jẹ́ kí wọ́n lójú mójútó tiẹ̀. bẹ́ẹ̀ ni ohun ọ̀gbà pé wọ́n lè dí nkankan lọ́nà kankan ló fi rọ́nà lọ kí lọ́wọ́ á tọ́pọ̀ tẹ̀ tiẹ̀ ni wọ́n ń ṣe tí fi rí nǹkan máa fi bọ́nu. ọ̀tẹ̀ yẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù ó mú kọ́pọ̀lọpọ̀ ọ̀dà horo ó mú kọ́pọ̀lọpọ̀ ẹni tó náà rọ́wọ́ fi bọ́nu kọ́ má rọ́wọ́ fi bọ́nu má. àwọn èèyàn wá di rìkísí pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ ọ̀rẹ́ àbòsí ọ̀rẹ́ ọ̀tẹ̀ ńlọ́pọ̀ jù ọ̀rẹ́ bọ́ọ̀bọ́ ọ̀pá bọ́ọ̀bọ́ òbu lẹ́sẹ̀ lọ́pọ̀ jù àwọn àṣebàjẹ́ gbóòn ìlọsíwájú sí wàá fẹ́ bá àwọn èèyàn láwùjọ ìlọsíwájú ò lè bá wọn ìlọsíwájú ò lè bá wọn ẹni tí wọ́n ràn lọ́wọ́ tó ṣàánú rẹ̀ bí bàbá yìí màmá yìí ń bùkátà rẹ̀ lọ́wọ́ ó sì gbé owó tí wọn náà ò rí rọrùn ó sì gbé fún un yóò wá jẹ kàgbé hẹ́ẹ́ polówó yìí ti rówó báyìí yóò wá tàka sí i subhanallah tàwa ara ẹni tá a ní kó kí ni lẹ́yìn tọ́wọ́ á mú òkúta àgbọ̀sẹ̀ tí fi ń gbóni lẹ́yìn ebó pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn láwùjọ lónìí ẹni tó ṣe wọn lóore iná ni wọ́n dìtẹ̀ mọ́ àfìgbà tí wọ́n rẹ́yìn rẹ̀ tí wọ́n sọ dẹni tó ṣe pé ó sílẹ̀ bora gbà náà wọ́n tó sinmi ọ̀tẹ̀ ni ọ̀tẹ̀ ọ̀dà ọ̀tẹ̀ ìjà àwọn èèyàn lọ wájú ọ̀pọ̀lọpọ̀ iná lọ́lọ́mọ nídàálẹ̀ tí ò lè wálé má torí ọ̀tẹ̀ tó tó bá wálé tó bá tó ti padà yóò rí i pé bísínẹ́sì dàrú àwọn màmá kan ti wo àwọn bàbá kan ti fojúkojú wo gbogbo bísínẹ́sì ọ̀wọ́ á dàrú torí ọ̀tẹ̀ wọ́n sàsí torí ọ̀tẹ̀ wọ́n bàtí ẹ̀ torí ọ̀tẹ̀ ìlú wa ń dahoro ilé wa ń dà lápá gbogbo èèyàn wa ń fi lumi ṣèlú ọ̀pọ̀lọpọ̀ ló ti gba indigenship lumi gbóhùn èso ọmọ àlọ́ àwọn ọmọ kí ló dé ah, ilé lè ah, ilé ah, ilé ló ti pè bá ó lè ọ̀tẹ̀ ni ọ̀tẹ̀ ni ọ̀tẹ̀ òjò wọn rí mú mi ọ̀tẹ̀ máa ba tí wọ́n ni ọ̀tẹ̀ ló bí ògùn ògùn mi wọ́n gbé ka bí tí wọ́n gbé ka ńgbà tó pẹ́ tí wọn ò rẹ́ni fi ṣe òun náà gbiná níbi tó gùn burú dé àlẹ́ yẹn ń kọ́lé ó sì lọ wọlé tí ń kọ́ pé wọ́n ń kàn án pé à ẹ kú iṣẹ́ o ọlọ́wọ́ ti kí gbogbo wa láṣeyọrí o ó sì dìrọ̀ lẹ́jọ́ náà wọ́n sì wáá túfọ̀ pé ìyá kú ìyọ́ ńlé tó wá wọlé láàárọ̀ wọ́n sì kó kú àsáwọn olójú burúkú kan ti rí kí àáké oníkan ṣàfù ṣàfù náà ń kọ́lé àbí yóò sojú àbí yóò ṣègbè bẹ̀ ọ̀tẹ́ni ọ̀tẹ̀ burúkú lásán lásán tí èyí jẹ́ kún wọn jámà kankan láyé tí wọ́n sì jẹ́ játijàti jálàjà láńjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ó lè dìtẹ̀ kó fi sóríire láyé ó lè dìtẹ̀ kó fi ráàlìjẹ́ náà wọ̀ lọ́la àlùkìyàmà kí wọ́n á ní kí ni wọ́n mú bẹ̀ kí ni wọ́n mú bẹ̀ kí ni wọ́n gbàǹdì ọ̀tẹ̀ tí ìbá sórí ibú ayé àtàlùkìyàmà tala ni kó rí pẹ́ẹ́nìkan fẹ́ ṣubú kó gbé dìde tala ní nikan tó ṣe pé e, bísínẹ́sì lọ lọwọ tala ní ni ti n dáa fún kó máa fàdúrà lọwọ lọ́wọ́ ìní jẹ́ kí gbogbo nkan lọ wájú lù ìní jẹ́ kí ìdàgbàsókè ọba gbogbo èèyàn edimu kò sí síwájú tí ọba ti kò àjòjì tí ó sì kóore kò ní tó nǹkan kò ní tó nǹkan torí pé òun náà gan wọn ti dán tẹ̀wò lára rẹ̀ torí ẹ̀ ọ̀n bẹ lára kálukú oníkálukú òkùnkùn òsìlẹ̀kùn kọ́mọ manuel bí tí kálukú bá kù sí kó túnra rẹ̀ ṣe anabi sallallahu alayhi wa sallam wọn sọ àdìsí kan tó bá yẹn lẹ́rù tíyẹn sì gbọ́dọ̀ mójútó gbogbo aná là ń gbọ́ àmọ́ àṣẹ làákà ìsìwò oni la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ẹnìkan nu yóò ní jẹ́ olùgbàgbọ́ òdodo tí ìgbàgbọ́ rẹ̀ pé ṣáájú kó tó máa fẹ́ fọ́mọlàkejì rẹ̀ irú tí ń fẹ́ fórí ara rẹ̀ ànábì ò sì sọ irú tó ń fẹ́ fórí ara rẹ̀ ṣùgbọ́n ta ni ọ̀mọ tó ń fẹ́ fórí ara òun nínú wa sóore là ń fẹ́ fórí ara wa àbábúrú oníkálukú alọ́mọ̀pọ̀ òre ló ń fẹ́ fórí ara òun torí délé ẹjẹ́ a máa dunnú sí dáadáa tó bá sí ọmọ ìyá wa pé ọlọ́run ló ṣe léyìí ọlọ́run tó sì ṣe bẹ́ẹ̀ fún tínú tiẹ̀ dùn sí wàláyé ó ṣe tiẹ̀ náà fún ẹ jẹ́ kí gbogbo wọ́jọ bọ́mọ ẹ̀yà wa táburú ṣẹlẹ̀ sí kẹ́dùn káfi káfi tunú nítorí pé títí wa náà bá dé yóò fúyẹ́ á sì rẹ́ nítòsí wa eléyìí máa jẹ́ káwọn èèyàn lọ síwájú yìí máa jẹ́ kí dàgbàsókè ọba wọn a gbọ́dọ̀ máa yọ̀ sí aburú tó bá sọmọ làkejì wa o a gbọ́dọ̀ yọ̀ o nítorí pé tiẹ̀ ló dé ọmọ tẹni tí ó tún dé lẹ́yìn tiẹ̀ ẹjẹ ajẹni tí wọ́n máa fẹ́ dáadáa fọ́mọlá kejì ẹjẹ ajẹni tí wọ́n máa ṣàdúrà pé Ọlọ́run ṣoore fún gbogbo wa káríkárí torí ẹni tí máa ń sọ pé èmi nìkan ni kò ṣoore fún kì í ṣèyàn dáadáa ọ̀tẹ̀ ń bá a jà ọlọ́run ṣoore alálùbáríkà fún gbogbo wa káríkárí torí nígbà tó lọ́n bá ṣoore alálùbáríkà fún wa káríkárí ẹnì kò ní dẹrù sọ́rùn ẹnìkan àmọ́ inú fámìlì yín ọ̀sọ̀ pé ìwọ nìkan nìkan máa dáa fún bàbá rẹ̀ ń ṣàdúrà bẹ́ẹ̀ fún ọ ọmọ pípé níṣẹ́ fún ọ bàbá ń ṣàdúrà fún ọ pé gbogbo àwọn àbúrò lẹ́yìn rẹ tí wọ́n bá ti dọ́dọ̀ rẹ ọ̀rọ̀ wọn ò ní lójútù wàláì pé ni wọ́n ń ṣe fún ọ nítorí pé ìwọ nìkan tó lówó láàrin àwọn fámìlì rẹ ẹgbẹ̀rún tí ò ní sọmọ pé lóṣì ni wọ́n náà dà torí pé àwọn bá sì gbégbá abáràdé ò lè lẹ́nu tó fi lé wọn ṣebí wọn náà ń bẹ lọ́n wọ́n sì bẹ lọ́n fún ọ pé ìwọ nìkan ni kò ní tọ bí wọn nìkan bá ní ọ̀sá lè fọ̀bẹ gé wọn dànù wọn bá dé ò gbọ́dọ̀ lé wọn dànù torí ẹ àwọn ẹni tí wọn bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àdúrà tiwọn ni pé ìwọ Ọlọ́run orí alálùbáríkà ni kò ṣe fún gbogbo wa káríkárí torí ńgbà tó lọ́n bá sori alárùbáríkà fún wa káríkárí ẹ̀rí pé ẹnìkan ò ní rí ẹnìkan kọ́ máa bọkàn jẹ́ ẹnìkan ò ní rẹ́ ẹnìkan kọ́ máa ran kan pé kí nǹkan rẹ̀ ó bàjẹ́ torí pé ìwọ náà ní tiẹ̀ òun náà ní tiẹ̀ kí wọ́n á ní. tó ń torí ẹ̀ láti máa ṣàdúà pé inú ìlú wa torí pé ìfọ̀kànbalẹ̀ igi ní ìfọ̀kànbalẹ̀ yẹ àwọn ìwà burúkú tí ò jẹ́ kí lọ́síwájú ọ wà ọlọ́mọba àkásẹ̀ rẹ̀ kò lẹ̀ àwọn ẹni ibú tí ò jẹ́ kí dàgbàsókè ọ wà ọlọ́run kò yí wọn padà sí dáadáa wọn bá sì ní yí padà sí dáadáa ọlọ́run ká wọn kò lẹ̀ torí pé gbogbo eléyìí ìní máa dínà kílù ọmọ lọ waju nigbati tí àwọn ti tí ń dínà kílù lọ wájú táwọn náà bá yí padà sí dáadáa ìlọsíwájú dénú torí di eléyìí kò wá sí nínú pọ̀ jẹ́ni tó dáa kọ́ ọmọ bébì kan kọ́ ọmọ máa ṣàdúrà fún dàgbàsókè wípé kọ́ wá síbẹ̀ èsẹ́ni rí nu ẹni tó jẹ́ ni ire ní gbogbo ibi tó máa ń gbé àdúgbò tó wà ní ìlú tó wà ní ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè tó wà ní wàá máa ṣàdúrà pé kí àlékún oore àlékún ìlọsíwájú kọ́ máa bá bẹ̀ nítorí pé tí àlékún oore àlékún ìlọsíwájú bá bá bẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ìwọ náà orí pin tiẹ̀ ń bẹ̀ ọlọ́wọ́n bá kó bá wa tún orílẹ̀-èdè wa ṣe ọlọ́wọ́n bá kó bá wa tún ìlú wa ṣe kó jẹ́ kí alibarika kó pọ̀ nbẹ̀ alibarika tó jẹ́ pé yọ wọ bẹ̀ tí ó kárí tí ó kárí ńlé tí ó kárí àlejò torí ọ̀pọ̀ lọ́wọ́ gbogbo wa ọlọ́wọ́n kó bá darí rẹ̀ sílùú wa yìí ọlọ́wọ́n ọba ntí ọlọ́run ti ṣe fún kálukú wa ní dáadáa ọlọ́run kó má bàjẹ́ èyí tí ọlọ́run ọba ṣe fún kálukú ti mí ọlọ́run ọba kó ṣọ́ èyí tí ọlọ́run ṣe fún kálukú tí ò mí ọlọ́run ọba kó ṣọ́ ọlọ́wọ́n bá kọ́ sọ gbogbo wa àti nǹkan ní wa níbi tá a máa ra sọ àti ibi tá a máa ra sọ káwọn arántí pé ń bẹnu tó lọ́n fi máa ń sànú àwọn ẹrú ẹ̀ tó fi máa ń gba àdúrà lẹ́nu wa náà ní pé kí wọ́n máa pọ̀ ní ṣíṣe àṣàlátù fún anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ṣíṣe àṣàlátù fún ọlọ́wọ́n bá gánṣe àwọn màláìkà gánṣe ọlọ́wọ́n á pa wá láṣẹ àwọn tá a jẹ́ puruntu anabi sallallahu alayhi wa sallam ìpè yá ayyuhalladhina amanu sallu وسلموا تسليما اينما سسلات فنكاس ما salatu fún فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم حسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا ومن عذاب الاخره واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم اجعل كل قضاء قضيته لنا خيرا اللهم اجعل كل قضاء قضيته لنا خيرا اللهم لا سهلا الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا اللهم فلا تدع لنا في مقامنا هذا ذنبا الا غفرته ولا هما إلا فرجت ولا مبتلا إلا عافيت ولا مريضا إلا شفيت ولا ميتا إلا غفرت له ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا أعنتنا على قضائها برحمتك يا أرحم الراحمين اللهم أصلحنا وأصلح بنا اللهم اصلحنا واصلح بنا برحمتك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا الى صلاتكم يرحمكم الله